irú kí wàá lè yí àwọn jàǹdùkú kọlu ṣọ́ọ̀ṣì kátólíìkì èèyàn mẹ́ta ló kú pẹ̀lú báwọn jàǹdùkú àtàwọn agbébọn ṣe ń fojoojúmọ́ ṣiṣẹ́ láabi wọn láàrin ìlú tí wọ́n sì ń sá lọ láì jẹ́ pé ọwọ́ tẹ̀ wọ́n ọ̀rọ̀ ọ̀hún ti fẹ́ di nǹkan míì báyìí o nítorí àìpẹ́ yìí ni àwọn olubi ẹ̀dá náà tí wọ́n pọ̀ níye lọ kógun ja àwọn olùjọ́sìn ṣọ́ọ̀ṣì kátólíìkì kan tó wà lágbègbè Abakaliki nípínlẹ̀ Ebonyi tí wọ́n sì pa ọmọ ìjọ mẹ́ta dànù àwọn torí kó yọ lọ́wọ́ ewu ṣùgbọ́n tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ọsibítù ìjọba àgbègbè náà wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run bá a ti ń sọ yìí aláròye gbọ́ pé ṣọ́ọ̀ṣì ọ̀hún tí wọ́n ń pè ní Immaculate Conception Catholic Church tó wà lágbègbè nwíágu níjọba ìbílẹ̀ Abakaliki níṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ti wáyé ní nǹkan bíi aago mọ́kànlá ààbọ̀ alẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún 2023 yìí bíṣọ̀bù àgbà ìjọ ọ̀hún ẹni ọ̀wọ̀ jùlọ most reverend peter nworie tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ajé monday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí bu ẹnu àtẹ́lu gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú àti iṣẹ́ burúkú táwọn jàǹdùkú ọ̀hún wá ṣe nílé olúwa náà tó sì gbàdúrà fáwọn tó pàdánù ẹ̀mí wọn pé kí ọlọ́run tẹ gbogbo wọn sí afẹ́fẹ́ rere ó ní ṣé làwọn jàǹdùkú ọ̀hún tí kò sẹ́nìkan tó mọbi tí wọ́n ti wá ya wọnú ṣọ́ọ̀ṣì wa lójijì lásìkò tí àlùfáà àgbà ìjọ ń ṣètò pàtàkì kan lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ìjọ yìí ni wọ́n dé o àwọn mẹ́ta ló kú lásìkò àkọlù náà nígbà táwọn tó farapa yánnayànna wà nílé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ó wáá rọ àwọn aláṣẹ ìjọba àtàwọn agbófinró gbogbo pé kí wọ́n rí i dájú pé àwọn fọwọ́ òfin mú gbogbo àwọn oníṣẹ́ ibi náà pátá kí wọ́n sì fi wọ́n jófin ohun tí wọ́n ṣe yìí nítorí èyí ni ìgbà àkọ́kọ́ táwọn jàǹdùkú máa kógun ja àwọn nínú ṣọ́ọ̀ṣì ọ̀hún látìgbà táwọn ti dá a sílẹ̀ láì mọye ọdún sẹ́yìn Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.